لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى أترى صلاة ونبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسوجوا lórí ìdánilẹ́kọ̀ọ́ alátinú الرسالة ايتي الإمام ابن أبي زيد القيرواني رحمه الله تعالى تقجو إنه مذهب الإمام مالك رحمه الله تعالى ايتي أنبيو òun náà ni májẹ̀mú aṣọ wíwọ̀ nígbà tí a bá fẹ́ kírun gẹ́gẹ́ bí nǹkan tí a fúnra wa ní ọ̀sẹ̀ tí ó kọjá ẹni tí ó fẹ́ kírun ó pàtàkì fún láti múra dáadáa kí irun rẹ̀ kó lè bàa jẹ́ nǹkan tí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala. ala tí ó gbà lọ́wọ́ rẹ̀ aṣàlàyé ìmúra ọkùnrin èyí tí a máa gbé yẹ̀wò ní òní òun náà ni ìmúra obìnrin irun gẹ́gẹ́ bó ṣe jẹ́ ọ̀ràn yẹn fún ọkùnrin náà ló jẹ́ ọ̀ràn yẹn fún obìnrin bí ọkùnrin ṣe gbọ́dọ̀ múra dáadáa nígbà tí ó bá fẹ́ kírun náà ni obìnrin náà gbọ́dọ̀ múra dáadáa nígbà tóun náà bá fẹ́ kírun obìnrin tí ò múra dáadáa nígbà tí ó bá fẹ́ kírun irun obìnrin bẹ́ẹ̀ kò ní irun so ló fi jẹ́ wípé òun ni ìmúra gbígba irun wa ìlàlàáfíà òun ni kí a múra dáadáa ńgbà tí a bá fẹ́ kírun afáwọn ń ṣàlàyé fún wa wọ́n ní wa aqallu ma yujzi'u al-mar'ata min al-libas fi as-salah ad-dir'u al kéré jù tí obìnrin gbọ́dọ̀ wọ̀ nígbà tí ó bá fẹ́ kírun òun náà ni àdírẹ̀wò hasif asabik òun ni aṣọ tí a mọ̀ sí àdírẹ̀wò ní èdè lárúbáwá àdírẹ̀wò gẹ́gẹ́ bí tí a ṣàlàyé fúnra wa òun náà ni aṣọ tí a lè pè níbi jàlábíyà tó fẹ́ jọrú ìtí àwọn ọkùnrin máa wọ̀ ṣùgbọ́n títí obìnrin ni wọ́n ń pè ní àgírẹ̀rù òun náà ni aṣọ tí obìnrin ó wọ̀ láti èjìká rẹ̀ tí ó dẹ̀ dé ibi tí ẹsẹ̀ rẹ̀ parí sí náà ìgbà míì nínú àṣà míì wọn a máa pínrú aṣọ báyìí wọn a pín sí méjì tó ṣe pé ìkan ó jẹ́ èyí tí ó bo láti ìbàdí lọ sókè ìpín kejì òun ó bo láti ìbàdí wá sísàlẹ̀ bí irú ìró àti bùbá tí àwọn èèyàn sábà ní ilẹ̀ Yorùbá àti inú àwọn àṣà ṣùgbọ́n kókó òun ni pé aṣọ tí obìnrin yóò fi kírun ó gbọ́dọ̀ jẹ́ aṣọ tó ṣe wípé yóò balẹ̀ yóò bẹ̀ẹ̀ láti tí a mọ̀ sí èjìká rẹ̀ yóò dẹ̀ balẹ̀ pé yóò wá pín sí méjì ni àbó jẹ́ ẹyọ ọ̀kan méjèèjì náà làwọn obìnrin a máa wọ̀ láwùjọ wa ń bí àwọn míì wọn a wọ̀ jàlábíà àwọn míì wọ́n á wọ bùbá wọ́n á tún ró ìró sí ṣùgbọ́n ìró yẹn ó gbọ́dọ̀ kanlẹ̀ ó gbọ́dọ̀ balẹ̀ dáadáa yàtọ̀ sí ìró tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin máa ń ró láwùjọ wa lónìí tó ṣe wípé tí wọ́n bá ró ìró yẹn èmi yóò dé ojúgun wọn èmi kò ní ju bí kò tiẹ̀ ní débi kókósẹ̀ wọn ojúgun lọ̀pọ̀lọpọ̀ obìnrin máa ń róró obìnrin tó fẹ́ kírun tó ṣe pé ìró tóró kò ju ojúgun rẹ̀ lọ àbí kò ju kókósẹ̀ rẹ̀ lọ irun obìnrin bẹ́ẹ̀ ò tí múra bó ṣe yẹ kó múra nínú ẹ̀sìn Islam láti lè fi kírun tó bá kírun bẹ́ẹ̀ ó súnmọ́ kó má ní irun torí wípé ó gbọ́dọ̀ bo èjìká rẹ̀ wá sílẹ̀ débi tí ẹsẹ̀ rẹ̀ parí sí ó gbọ́dọ̀ bu eléyìí nígbà tí ó bá ló ń fẹ́ kí o so eléyìí ni tí wọ́n ń pè ní àdérè o òun náà ni tí a lè pè ní jàlábíyà ṣùgbọ́n tóbìnrin bá pín sí méjì tó ṣe ní ìpele méjì kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àṣà ìlú kan sí kejì èyí tó ṣáà kókó òní kó ṣe pé obìnrin ẹ̀ rí pé aṣọ tó ń wọ̀ ó jẹ́ aṣọ tí ó balẹ̀ dáadáa èyí ń jẹ́ ẹyọ kan afáàní afáàbí tó balẹ̀ dáadáa alẹ́dì yẹ́sùrù zuhura kọ̀dàmẹ́yìhá èyí tí ó bo ìta ẹsẹ̀ rẹ̀ méjèèjì kí là ń pè ní vaaru vaaru òun náà ni ẹ̀yìn nǹkan batmu òun ni inú nǹkan tá a bá mú àtẹ́lẹwọ́ alákòjúwe ń sìn ẹ̀yìn ọwọ́ ẹ̀yìn àtẹ́lẹwọ́ wa wọ́n á pè ní zoharuka òun náà ni ẹ̀yìn àtẹ́lẹwọ́ batnuka òun ni ojú àtẹ́lẹwọ́ gangan bẹ́ẹ̀ náà ni gìgísẹ̀ wa òun náà ni zoharu oníbatnu àbíká ló ní zohiru oníbàtì dàtí èyí tí ó hàn síta níbi gìgísẹ̀ wa àti ìta fi ń tẹ̀lẹ̀ èyí tá a òun ni wọ́n ń pè ní bátìmù èyí tó hàn síta òun ni wọ́n pè ní záàrù so gbólóhùn záàrù yìí ẹ̀yọ̀ ọ̀kan ni tó bá di púpọ̀ wọ́n á pè ní zuhuru afá wọn sọ fún wa wípé aṣọ tí obìnrin ó wọ̀ yìí ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tó ṣe wípé yòhátì àwòyẹ́sù yóò bò zuhura kọdàmẹ́ìhà gìgísẹ̀ rẹ̀ méjèèjì yóò bobi tí a máa ń rí bí gìgísẹ̀ rẹ̀ méjèèjì ó túmọ̀ sí pé aṣọ tí obìnrin ó fi kírun ó gbọ́dọ̀ jẹ́ aṣọ tí ó balẹ̀ dáadáa ìyẹn nìkan kọ́ wọ́n kìmáàrù ó tún gbọ́dọ̀ ló ń tí a mọ̀ sí kìmáàrù kí là ń pè ní kìmáàrù kìmáàrù náà ni tí obìnrin máa fi bo orí rẹ̀ àbí ọkùnrin náà tó máa fi borí fìlà tí mo dé yìí lọ́dọ̀ àwọn alárúbáwá wọn a pè ní khimar èyí tí obìnrin náà fi skáàfù obìnrin wọn a pè ní khimar so bákan náà obìnrin ó gbọ́rọ̀ lo khimar tatakanna obi khimaru tó ṣe wípé yóò fi bo orí rẹ̀ yóò fi bo ọrùn rẹ̀ náà yóò fi bo orí rẹ̀ yóò dẹ̀ fi bo ọrùn rẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ fún wa nínú alqur'anul karim nínú suratul nur ọlọ́wọ́n bá ní wọ́n kú lè mùmínáàtì yọgbọ́dọ̀ mi absọ̀rì hìn ọlọ́wọ́n ní rẹ̀ ànábì sọ fún àwọn obìnrin olùgbàgbọ́ yọgbọ́dọ̀ mi absọ̀rì hìn ojú wọn kí wọ́n rẹ̀ lẹ̀ ká má wo nǹkan tí ò yẹ kán wò ká wo ọkùnrin ọlọ́kùnrin yàtọ̀ sí ọkọ wọn wọn gbọ́dọ̀ máa wo òwò ní ó yọ̀gbọ́n min absarihim kí wọ́n rẹ ojú wọn lẹ̀ ọ̀yà fọ́nà furujahun abẹ́ wọn náà kí wọ́n ṣọ́ ká má ṣe ranù pẹ̀lú abẹ́ wọn ẹni tí ó ti lọ́kọ kò gbọ́dọ̀ jẹ́ kí èèyàn kan gorí wọn obìnrin tó dẹ̀ ti lọ́kọ kò gbọ́dọ̀ gbà kí èèyàn kan kó gorí wọn yàtọ̀ sí ẹni tó jẹ́ ọkọ òun ويحفظن فروجهن وشوا بها ولا يبدين زينتهن إلا ما ظهر منها in tó jẹ́ ẹ̀ṣọ́ wọn wọn gbọ́dọ̀ máa fi hàn sí àwọn èèyàn illa ma zahara minha àfi yí tó ṣe yí tó hàn síta gẹ́gẹ́ bí ta sọ fún wa a ní àwọn àfá ọ̀nà méjì ni wọ́n fi tu eléyìí illa ma zahara minha dàtí aṣọ tí obìnrin wọ̀ aṣọ tí obìnrin wọ̀ ẹ̀ṣọ́ lòun náà ṣùgbọ́n kò sí nǹkan tó fẹ́ ṣe ẹ̀ṣọ́ táwọn èèyàn ó rí ní aṣọ yẹn so ilé amọ́bọ̀ ara mi ní àfi ẹ̀ṣọ́ tó ṣe wípé ó wọ̀ tó ṣe wípé gbogbo èèyàn ń rí òun náà ní aṣọ gẹ́gẹ́ bí Abdullahi bin Mas'ud radiyallahu anhu gẹ́gẹ́ bí ó ṣe sọ wípé in tó hàn níbẹ̀ òun náà ni àfihàn aṣọ tí obìnrin wọ̀ bákan náà àwọn àfá wọ́n ní lámọ́dọ̀ ara mi ní àfi tí ó bá ṣe sí hàn ìgbà obìnrin lè máa lọ tó ṣe fi atẹ́gùn ó gbé aṣọ rẹ̀ yóò wá jẹ́ kí wọ́n rí nǹkan tó jẹ́ ẹ̀ṣọ́ tó wọ̀ irú yìí ná so eléyìí ojú ọ̀nà tí àwọn àfáà fi tú áyà yìí ipe wà láàyù dínà zínàtà ònà àwọn obìnrin olùgbàgbọ́ ò gbọ́dọ̀ máa fi ẹ̀ṣọ́ wọn hàn síta ẹlámàgọ́ àràmìnà àfi aṣọ tí àwọn èèyàn rí lára wọn ẹlámàgọ́ àràmìnà àfi nǹkan tí ó bá ṣèṣì hàn lára ẹ̀ṣọ́ tó ṣe wípé wọ́n wọ̀ ọlọ́wọ́ subhanahu wa ta'ala wani waliyadribna bi khumurihinna ala juyubihinna ọlọ́wọ́ ní khumuru wa khumur gbólóhùn lárúbáwá ni plural ni ẹyọ ọ̀kan rẹ̀ ní khimar tí a fa dárúkọ ọlọ́wọ́ bá wá ní waliyadribna àwọn obìnrin olùgbàgbọ́ kán mú khumuru òun náà ni èyí tí ó jẹ́ bí skáàfù wọn tán fi borí wọn kí wọ́n wá fi ṣe kí ni wàlẹ̀ drip na bí kúmùrì iná alájú yóò bí iná àyè tó sílẹ̀ ń bí ọrùn wọn yẹn kí wọ́n mú in tí wọ́n fi borí kan fi bo ibi tó sílẹ̀ yẹn tabawo a rí wípé a ní obìnrin aṣọ tí ó wọ̀ ó gbọ́dọ̀ jẹ́ aṣọ tó ṣe wípé láti bí èjìká rẹ̀ yóò jẹ aṣọ tí ó délẹ̀ pátápátá so tó bá ní sí méjì tó ṣe ní ìpele méjì bí ìró àti bùbá bá láìsí bó bá dẹ̀ ṣe ní ìpele ẹyọ ọ̀kan náà tó ṣe pé ó kanlẹ̀ gbọ̀n bí jàlábí àtàmọ́ ń wọ̀ ṣùgbọ́n orí rẹ̀ ó ṣílẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ọrùn rẹ̀ ó ṣílẹ̀ kò sí tàbí ṣùgbọ́n sọlọ́run wá ní kó mú hìmáàlì ìyẹn èyí tí wọ́n máa fi borí kó tún wá fi bo ọrùn rẹ̀ waliyadribna bi khumurihinna ala juyubihinna kọ́ fi bo ọrùn wọn ayé lẹ́yìn ayé súrọ́tù núrù nìyẹn tabatun lọ wo súrọ́tù ahzab ọlọ́wọ́ bá tún sọ fún wa ń bẹ́ẹ̀ ọlọ́run títí dojúkọ anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ọlọ́wọ́n bá ní ayọ̀ nàbí yóò ó pèrè ànábì kúlì àzùwájíkà máa sọ fún àwọn ìyàwó rẹ wàbánátíkà àti àwọn ọmọ rẹ wà ní sáà ìmúmìnínà àti àwọn obìnrin mùmìní tó kù yudnina alayhinna min jalabibihinna kí wọ́n mú jìlbáàbù wọn kan tí wá dáàbò orí wọn kí wọ́n mú jìlbáàbù wọn wọ́n tún wá ṣe kí wọ́n dáàbò orí wọn èyí ni ó ma jẹ́ nǹkan tí ó máa dáàbò bo scarf tí wọ́n wọ̀ tí wọ́n fi bu ọrùn torí pé wọ́n lè máa lọ kí atẹ́gùn kó gbé scarf orí wọn tó ṣe kí wọ́n fi bo ọrùn ọrùn ó ṣílẹ̀ ọlọ́run wá tún wá pàṣẹ ibi kan wọ́n mú jìlù báàbù kan tún dá borí skáàfù tí wọ́n fi bo ọrùn tẹ́lẹ̀ tó borí tó bo ọrùn wọ́n tún wá gbé jìlù báàbù míì wọ́n gbé e lórí yẹn jìlbáàbù yẹn ó lè gùn kó náà tún fẹ́ délẹ̀ àbí kó délẹ̀ ó dẹ̀ lè má délẹ̀ ó lè má délẹ̀ ṣùgbọ́n iṣẹ́ tí jìlbáàbù yẹn fẹ́ ṣe òun ni pé kó bo tó bá ṣe wípé aṣọ tí obìnrin wọ̀ bí ìró àti bùbá tó wọ̀ yẹn tó bá ṣe pé ẹ̀ṣọ́ kan tún ń bẹ ń bẹ jìlbáàbù yẹn yóò fi bo ẹ̀ṣọ́ yẹn torí pé obìnrin ò gbọ́dọ̀ wọ nǹkan tó ṣe wípé yóò máa attract àwọn ọkùnrin sọ́dọ̀ rẹ̀ kò gbọ́dọ̀ wọ tí ó máa attract tóbìnrin bá fẹ́ ṣakọ ó fẹ́ dá ó fẹ́ ṣe ẹ̀ṣọ́ rẹ̀ àwọn tí wọ́n jẹ́ titi rẹ̀ bí ọkọ rẹ̀ àbáwọn tí wọ́n lè fẹ́ láéláé. bí ọmọ rẹ bí ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin tó ṣe kí bàbá ló pa wọn pọ̀ àbí ìyá ló pa wọn pọ̀ àbí àbúrò rẹ àbí ẹgbọn bàbá rẹ àbábòrò bàbá irú àwọn èèyàn báyìí ni obìnrin lè fi ẹ̀ṣọ́ rẹ hàn sí obìnrin tó ṣe wípé ó ń fi àwọn nǹkan tí ó lò bí tó fi àwọn náà làwọn tó ṣe yí pé tíru obìnrin yẹn tí ọkọ rẹ̀ bá kú ipò ẹni tán lè fẹ́ ló wà ẹni tán pè ní ara àtàmì gbogbo obìnrin tó ṣe pé tí ọkọ rẹ̀ bá kú gbogbo ọkùnrin tó lè fẹ́ òun ni wọ́n pè ní ara àta ọkùnrin tí ò lè fẹ́ obìnrin láíláí bí bàbá rẹ̀ àbí àbúrò rẹ̀ tó ṣe pé bàbá pa wọ́n pọ̀ àbí ẹ̀gbọ́n rẹ̀ tó ṣe pé bàbá pa wọ́n pọ̀ àbúrò rẹ̀ tó ṣe pé ìyá ló pa wọ́n pọ̀ ẹ̀gbọ́n rẹ̀ tó ṣe pé ìyá ló pa wọ́n pọ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ àbí àbúrò bàbá rẹ̀ ẹ̀gbọ́n ìyá rẹ̀ àbí àbúrò ìyá rẹ̀ àwọn ọmọ ẹ̀gbọ́n bàbá àbábúrò bàbá ẹ̀gbọ́n ìyá àbábúrò ìyá wọn sínú àwọn tá à ń sọ yìí ọmọ ẹ̀gbọ́n bàbá àti ọmọ àbúrò bàbá ọmọ ẹ̀gbọ́n ìyá ọmọ àbúrò ìyá ipò àwọn tí wọ́n lè fẹ́ arábìnrin yìí ni wọ́n wà torí pé nígbà ní àwọn Yorùbá wọ́n máa ń gbé síra wọn ní àwọn àṣà míì bó ti jẹ́ pé àwọn àṣà míì àwọn ò gbé síra wọn ṣùgbọ́n tá a bá padà sínú Al-Qur'an Karim nínú Suratul Nisa ọlọ́run ọba sọ àwọn ìran àwọn tí ọlọ́run ọba ṣe léèwọ̀ fún obìnrin ọlọ́run ọba sọ ó ṣàlàyé ẹ̀ ní àlàyé tó yé yékéyéké sókè la fẹ́ ló ń gbélé onípe ọlọ́run ọba pa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kó pa aláṣẹ ó ní mo pèrè ànábì kúlẹ̀ àtúwádìí ká sọ fún gbogbo àwọn ìyàwó rẹ̀ wọ̀bànájíkà àti àwọn ọmọ bíbí rẹ̀ lóbìnrin wọ̀nìsá ìmùmìnì àti àwọn obìnrin mùmìnì tó kù ẹ̀kọ́ nìyẹn ẹni tó jẹ́ àfa ẹni tó jẹ́ oníwàásí yóò bẹ̀rẹ̀ wáásí rẹ̀ láti mọ̀lẹ́bí tiẹ̀ yóò bẹ̀rẹ̀ wáásí lórí ìyàwó rẹ̀ lórí àwọn ọmọ tiẹ̀ yóò sọ fún wọn kó tó sọ fún àwọn ará ta ọlọ́wọ́n bá ní sọ fún anabi muhammad sallallahu alaihi wa sallam ipe kulli azwajik àwọn ìyàwó rẹ̀ sọ fún wọn wa banatika àtàwọn obìnrin rẹ̀ náà wa nisa'il mu'minina àtàwọn obìnrin mòmìnì tó kù yudnina alayhinna min jalabibihin kátó dájì bá fún wọn borí wọn. dhalika adna an yu'rafna ọlọ́run ní nítòkèrè nìkan lè fi dá wọn mọ̀ pé mùsùlùmí làwọn eléyìí fàlàyé lẹ́yìn tí wọ́n ní máa fi sùn sákàn wọn ṣùgbọ́n tá a bá wo àwùjọ lónìí a rí wípé ọ̀gọ̀rọ̀ obìnrin mùsùlùmí ni ò ní kàkùnkùn eléyìí ọ̀gọ̀rọ̀ obìnrin mùsùlùmí ló ń rìn káàkiri kò tí ẹ lo kìmáàrù èyí tí èèbò orí tí ó wà fi bo ọrùn rẹ̀ tọ́ǹgì òfin ní ọ̀ǹta kò lóyún ká máa tí ì sọ wípé yóò lò jì báàbù kò bo ẹsẹ̀ rẹ̀ ó ṣí gbogbo ẹsẹ̀ rẹ̀ lẹ́yìn gbogbo ojúkun rẹ̀ ló ń ta kọ́lọ́mọ bá kó ṣàánú wa ẹlòmínú àwọn ọmọbìnrin mùsùlùmí òun ti ẹ̀ bá ti ẹ̀ débi wípé ìtàn gan yóò tún ṣílẹ̀ ń ta. bẹ́ẹ̀ làwọn òbí wọ́n ń rí wọn wọn kọ́ fún wọn ẹlòmíì gan bẹ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ní ó rárá kóra wá fún tí ó wọ̀ aṣọ tí ò bo ara ni ó rà fún ṣùgbọ́n kọ́lọ́wọ́n bá kó ṣàánú wa bẹ́ẹ̀ ni ayal kùránì tó kílẹ̀ lélẹ́yìn tí ò sí ojú ń bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ní wọ̀kúnlé múmìnà sọ fún àwọn obìnrin olùgbàgbọ́ يغضبن من أبصارهن تاري وجوان له ويحفظن فروجهن أبي وكوشو ولا يبدين زينتهن إلا ما ظهر منها wọ́n gbọ́dọ̀ fi ẹ̀ṣọ́ wọn kan fi hàn síta àyàfi aṣọ wọn lókù àbí tó bá hàn mistakenly wàlíyàdúrébìnà bí kúmúrìhìn aláàdúróbìhìn wọ́n dáa tìmáàrù wọn ìtàláwọ̀ fi bo irun wọn kẹmọ́jẹ kó máa bẹ lórí irun nìkan kátún fi bobi tó hàn níbi ọrùn wọn ọlọ́wọ́ba subhanahu wa ta'ala olùwàlá ìdínà zínà tàhúnà ìlà lèbẹ̀rẹ̀ láti yìí kẹmọ́jẹ kí èèyàn kankan àwọn àbùnà ìhìnnà àbí ọmọ wọn àwọn àbùnà ìbòròdà ti hìnnà àbí na ọkọ wọn dé ìparí àyà yẹn gbàtọ́lọ́ ó parí àyà yẹn gbogbo ẹ̀yin mùmìnì ọlọ́wọ́ bá ní ẹtúbà lọ sọ́dọ̀ ọlọ́wọ́ bá làálàkùn tó òun lọ́lọ́wọ́ bá sọ gbólà àwọn ọmọbìnrin mùsùlùmí ìyàwó ni wọ́n kọ́ sí ìyàwó ni àwọn òbí kọ́ sí òbí gan yóò rọ ọmọ tó ṣe wípé ó múra bó ṣe yẹ kó múra tí ó tún wá lè kókó mọ́ yóò wá lóhun òfẹ́rù múra báyìí yóò ní mọ́ gba wèrè mẹ́sì ìwòrán lákàtà kí títẹ̀ ń ṣe yóò dẹ̀ lóhun gbọ́ lọ́wọ́ bá gbọ́ yóò lóhun gba alukùránì gbọ́ ìwọ́n tó ló gba alukur'ani gbọ́ in tó ń sọ yìí tó tako tó ń bẹ ní alukur'ani bọ́mọ ṣe múra ìgbà ọlọ́wọ́ bá pàṣẹ ní alukur'ani ọlọ́wọ́ bá tún fi kún wípé nínú suratul Ahzab ipe ìrẹ́ ànábì ìrẹ́ ayọ̀ ànábì yìí kúlẹ̀ àzọ̀wà ìrẹ́ ànábì sọ fún gbogbo àwọn ìyàwó rẹ̀ ọ̀bànátì àtàwọn obìnrin rẹ̀ wà ní sáà ìlú mìíní àtòbìnrin mìíní tó kú yudnina alayhinna min jalabi bihinna kí wọ́n da jìlbáàbù wọn kán dáàbò orí ìmáàrù wọn wọ́n ti lo ìmáàrù tẹ́lẹ̀ wọ́n tún wá da jìlbáàbù bo orí yẹn jìlbáàbù yẹn yóò máa dáàbò bo ìmáàrù tí wọ́n lò torí pé wáyé pé jìlbáàbù nìkan ló lò ó lè ṣe kí irun rẹ̀ lè fẹ́ mọ à ta díẹ̀ ó lè describe irun ṣùgbọ́n tó bá tún gbé aṣọ míì lórí ìmáàrù tó ti wọ̀ ìyíhun yóò máa dáàbò bo oorun rẹ̀ sọ ọlọ́run ọba ó ṣe ètò àwọn nǹkan wọ̀nyí ní bó ti tọ́ àti bó ti yẹ ọlọ́run ọba ní dhalika kere an yu'rafna fala wani tó kéré jù tí èèmọ̀ pé bíi mùsùlùmí ni wọ́n ní ẹ̀rọ ọmọbìnrin míì tí ó máa lọ lórí súùtì orun ẹlẹ́yìn ẹlòmíì ni wọ́n tún ṣí tán lẹ̀ kọ́lọ́mọba kì í ṣàánú wa so obìnrin tó fẹ́ rìn síta tó ń jáde kúrò nílé ọkọ rẹ̀ àbò ń jáde kúrò nílé bàbá rẹ̀ ìpele mẹ́ta òun ni múra rẹ̀ ó jẹ yóò wọ ìtààmọ̀síjà làbíyà àbí kó jẹ́ mùbá àti èrò yóò fi kìmáàrù yóò wé yẹn mọ́rí tó ṣe wípé yóò fi wọ ọmọ ẹ̀ yóò ẹ̀ṣẹ̀ wá da jìbáàbù yóò da àbórí náà jìbáàbù tá ń sọ yìí kò ń ṣe dandan kó ṣe wípé kánran pa kò ń ṣe dandan kí wọ́n ran pa ìyẹn jìbáàbù tí à ń sọ kò ń ṣe dandan kánran pa ó lè jẹ́ ìró ńláńlá òun náà ni nǹkan tó ṣe wípé irú obìnrin bẹ́ẹ̀ ó mú yóò wá fi wé yóò dáàbò ara rẹ̀ lẹ́yìn bùbá àti ìró tó ti wọ̀ tẹ́lẹ̀ yóò wá mú yẹn yóò wé mara fi yóò wé orí tó ṣe pé yóò bo nítorí ó wé mọ́ orí rẹ̀ tẹ́lẹ̀ àti ọrùn rẹ̀ so wọ̀tún nínú àwọn àṣà míì àwọn òòrùn bí ẹ̀wù ni wọ́n tún wá gbé wọ̀ eléyìí tí àwọn obìnrin wa máa ń ṣe lónìí ó kọ́mọ̀ láwọn ilẹ̀ lárúbáwá náà ṣùgbọ́n tá a bá rí èèyàn kan tó ṣe wípé ó mú ìró láńlá tó wá mú ìró yẹn tí ó wé tó fi bo rẹ̀ tó wé mára lẹ́yìn ìró àti bùbá tó ti wọ̀ tẹ́lẹ̀ yìí bá láìpẹ́ èyí ó pàtàkì òun náà ni kí obìnrin yẹn kó ti bo tí ó jẹ́ òwò rẹ̀ wò gẹ́gẹ́ bí nǹkan tí a ṣàlàyé fúnra wa gbogbo ara obìnrin òwò ni gbogbo ara obìnrin òwò ni látòkè délẹ̀ lẹ́yìn ojú àtọ́ ọwọ́ débi ọrùn ọwọ́ tó ṣe pé ẹnu àwọn àfẹ́ẹ̀sì kò lé lórí ẹnu wọn kò lórí wípé ara ẹ̀sìn ni tó ń gbé gbogbo àwọn ìyàwó ànábì ló ṣe sallallahu alaihi wasallam àwọn obìnrin sàábé tán dẹ̀ ṣe náà wọ́n pọ̀ ṣùgbọ́n àwọn míì gbà pé kó obìnrin bójú rẹ̀ ń ṣe ọ̀ràn yẹn ṣùgbọ́n àwọn tán ní kò ń ṣe ọ̀ràn yẹn wọn àbẹnu àtẹ́lu àwọn tí wọ́n bójú ẹlòmínú àwọn tó ní kò ń ṣe ọ̀ràn yẹn kí obìnrin bójú ìyàwó wọn gán bójú torí pọ́n gbà pé kí ni ara ẹ̀sìn ni ètò dáa ni ṣùgbọ́n lẹ́yìn eléyìí gbogbo ara obìnrin látọ̀kèdélẹ̀ òní láti òkèdélẹ̀ òní tí obìnrin gbọ́dọ̀ bù so anabuwa muhammad sallallahu alaihi wa sallam in ti ọlọ́wọ́ bá tó pa aláṣẹ nìyẹn ipe ya ayọ̀ nàbí ìrì ànábì kúlẹ̀ azwajik sọ fún àwọn ìyàwó rẹ̀ wọ̀bánáàtì àtàwọn ọmọ rẹ̀ wọ̀nìsáì nìyí àti àwọn obìnrin nìyí yudnina alayhinna min jalabibihinna tí wọ́n da jìlbáàbù wọn borí wọn wọ́n da jìlbáàbù wọn kí wọ́n da borí wọn zálìkà adna yu'rafna eléyìí nǹkan tí ó kéré jù tán lè fi mọ̀ wípé mùsùlùmí ni wọ́n fọ́lá yóò bẹ́yìn táwọn èèyàn fi ní máa fi ṣùtá kàn wọ́n ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó pa ànábì láṣẹ sallallahu alaihi wasallam kókó ṣe eléyìí eléyìí ni apá ń sọ fún wa wípé wà á kọlù máa yú di olùmọ̀bá àtàmìlẹ̀ lìbá sí sọ̀la obìnrin tó lòun fẹ́ kírun ní tó kéré jù tó lè wọ̀ òní àbẹ̀rẹ̀ olùhàsífù sáàbì aṣọ tó ṣe wípé ó tí kì tí ó ṣe fẹ́lẹ́fẹ́lẹ́ àsáàbì tó ṣe kó balẹ̀ alẹ́dì yẹ́sù zuhura padàmẹ́ ìhà èyí tí ó bo ẹsẹ̀ rẹ̀ tí nǹkan kò ní ẹ̀ bí ẹsẹ̀ rẹ̀ wọ̀kìmáàrù bákanáà èyí tí è borí tàtàkánà òde tó ṣe pé yóò fi bo orí rẹ̀ bí ọlọ́mọ bá ṣe paláṣẹ nínú àyà tí a kà so lẹ́yìn àfáà ń sọ fún wa obìnrin tó ṣe wípé ó fẹ́ kírun nínú ilé rẹ̀ tí ò sára àtàkẹ́kẹ́ ń bẹ nínú àwọn ọkùnrin pé àwọn tó ń bẹ nínú ilé àwọn náà ni ọkọ àbí bàbá ọkọ àbí bàbá títí ẹ àbí àbúrò rẹ tí bàbá pa wọ́n pọ̀ àbí ìyá pa wọ́n pọ̀ ẹ̀gbọ́n rẹ tí bàbá pa wọ́n pọ̀ àbí ìyá pa wọ́n pọ̀ àbí bàbá àtìyá ló pa wọ́n pọ̀ àwọn tó ń bẹ nínú ilé ni àbí obìnrin ẹgbẹ́ rẹ ló ń bẹ nínú ilé ó wá fẹ́ kírun ntí ó wọ̀ láṣọ òun ni aṣọ tí ó balẹ̀ dáadáa yóò tún wá wọ kìmáàrù yẹn tí ó fi bu ọrùn rẹ̀ obìnrin tó bá múra báyìí ó lè kírun bẹ́ẹ̀ ó lè kírun bẹ́ẹ̀ nínú ilé ṣùgbọ́n tí ó bá bọ́ta ó ti ń bọ́ta ó lóun fẹ́ lọ kírun mọ́ṣáláṣí definitely ni àwọn èèyàn tí wọ́n ń ṣe lẹ́tọ̀ọ́ rẹ̀ tí wọ́n dẹ̀ máa bẹ́nu àwọn tí ò lè fẹ́ láéláé yóò pàdé wọn lójú ọ̀nà so irú situation bẹ́ẹ̀ kó lo tí a ń pè ní jìlbáàbù àti aṣọ míì tí ó gbé lórí tó tó fi bo rẹ̀ fi bo ọrùn rẹ̀ ó gbọ́dọ̀ ló yẹ kú ìyẹn ọlọ́wọ́ bá ń pa láṣẹ nínú suratul azab tinú suratul nur so ìpìlẹ̀ nìyẹn lẹ́tà ti suratul azab wá so ló ń jẹ́ pé ìmúra obìnrin ńgbà tó bá fẹ́ kírun ó lè yàtọ̀ sí ìmúra rẹ̀ ńgbà tó bá ń jáde ìmúra rẹ̀ tó bá fẹ́ kírun ó lè jẹ́ pé aṣọ tó balẹ̀ nìkan ló nídìí pẹ̀lú tí è borí tí ó borun rẹ̀ tí ó bo ọrùn rẹ̀ tí ó ní ọ̀ta ó lè jẹ́ pé tó nídìí nìyẹn tí ò bá ti fi ṣe pé ibi tó ti fẹ́ kírun àwọn èèyàn tí wọ́n ń ṣe lẹ́tọ̀ọ́ rẹ̀ àbí àwọn èèyàn tó ṣe pé àsìwọ́n tí wọ́n lè fẹ́ láéláé ni àwọn tí tó bá ṣe pé àwọn tí wọ́n lè fẹ́ nígbà tí ọkọ rẹ̀ ò bá sí láyé máa bọ́kọ rẹ̀ kọ́lẹ̀ làwọn tó bá ń bẹ̀ then ó gbọ́dọ̀ lo jìbáàbù kún ó gbọ́dọ̀ lo jìbáàbù kún ṣùgbọ́n tí obìnrin bá fi mẹ́tẹ̀ẹ̀ta kírun ó lo aṣọ tí ó balẹ̀ bóyá ìwọ àti bùbá ni ó tún lo kìmọ́ ó tún wá gbé jìbáàbù sí tó bá fi kírun nínú ilé rẹ̀ ó tún fi pé náà ni ó tún fi dá sí ni ṣùgbọ́n kò ń ṣe ọ̀ràn yẹn kó tún gbé jìbáàbù lórí khimaru tó ti lù tẹ́lẹ̀ tí khimaru yẹn bá ti bo ọrùn rẹ̀ tó borí rẹ̀ tó ború rẹ̀ tó rẹ̀ wọ aṣọ tó balẹ̀ ó rẹ̀ fẹ́ kí irun ilé kò ń ṣe ọ̀ràn yẹn kó tún gbé jìbáàbù sí ṣùgbọ́n tó bá fi sí ó ti fi dáa sí náà rẹ̀ ṣùgbọ́n tí ó bá kírun níta bí a nínú mọ́ṣáláṣí ó gbọ́dọ̀ fi jìbáàbù yẹn sí i torí pé ó ti di pé òun bọ́ta àbí tó wáyé pé náà ló ti fẹ́ kí tí ẹni tó jẹ́ àjòjì àbí aráàta tó bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ lójú báàbò ẹ̀ eléyìí ni òfin ọlọ́run bá subhanahu wa ta'ala eléyìí ló fà gẹ́gẹ́ bí ibùn sáàjì mọ́ṣe gbà wá nínú at-Tabaqat ìyàwó Aisha radiyallahu anha ó ní idha sallat al-mar'a tóbi ní bá ń kírun ní tusalli fi thalathat athwab yóò kírun pẹ̀lú aṣọ mẹ́ta ó wá ká wọn ó ní ad-dir' yóò kírun pẹ̀lú dir' ó dẹ́ni ta pè ní jàlàbíyà àbí ìró àti bùbá bákan náà wàlkìmáàr wàljìlbáàb wàlkìmáàr yóò kírun pẹ̀lú jìlbáàb àti kìmáàr mẹ́tẹ̀ẹ̀ta yẹn níyàwó Aisha radiyallahu anha ó darúkọ dàtí tó bá ti di pé kí ni ó fẹ́ kírun ní tàtàwọn èèyàn ni ṣòro ẹ láàrin àwọn ẹlẹ́tọ̀ rẹ̀ ló wà àbí àwọn tí wọ́n lè fẹ́ láéláé bí bàbá ọkọ rẹ̀ tí a dárúkọ àbí àbúrò tiẹ̀ lọ́kùnrin gẹ́gẹ́ bí àyà ló pa wọ́n pọ̀ ní àyè bàbá ló pa wọ́n pọ̀ àbí méjèèjì ló pa wọ́n pọ̀ ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin bàbá ló pa wọ́n pọ̀ ní ìyá ló pa wọ́n pọ̀ méjèèjì ló pa wọ́n pọ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ lọ́kùnrin àbí àbúrò bàbá rẹ̀ lọ́kùnrin ọmọ àwọn yìí ò sí bẹ́ẹ̀ o torí pé ọmọ ẹ̀gbọ́n bàbá rẹ̀ àbábúrò bàbá rẹ̀ ọmọ ẹ̀gbọ́n ìyá rẹ̀ àbábúrò ìyá rẹ̀ lọ́kùnrin ipò àwọn tán lè fẹ́ ló ń bẹ nínú Islam sọlọ jẹ́ pé àṣà táwọn mi máa ń ṣe tí wọ́n ní ọmọ ẹ̀gbọ́n bàbá mi àbọ̀mọ àbúrò bàbá mi ìkànjọ́kùnrin ìkànjọ́bìnrin wọ́n máa dì mara wọn eléyìí tako òfin ọlọ́mọ ọba torí pé àwọn méjèèjì ku ẹni tó lè fẹ́ra wọn ni wọ́n wà nínú Islam à ń dì mọ́ ọmọ ẹ̀gbọ́n bàbá yẹn tó ṣe pé kanu wá jọkùnrin kanu wá jẹ́ ẹnìkejì jóbìnrin a ní ìmọ̀ ọmọ àbúrò bàbá yẹn tí kanu wá jẹ́ ọkùnrin tí kejì jẹ́ obìnrin bẹ́ẹ̀ náà ni tìyá náà so gbogbo àwọn nǹkan wọ̀nyí nǹkan tí ọlọ́wọ́ bá lòdì sí ni àwọn tó ṣe pé a lè dì mọ́ òun ni àbúrò títí wá gangan tá a lè fẹ́ra wa láéláé ṣùgbọ́n àwọn tí ọlọ́wọ́ bá fi sí ipò ẹni tá a lè fẹ́ra wa ìdìmọ́rú èèyàn bẹ́ẹ̀ lórúkọ àṣà àwọn nǹkan tí ó bójú mu ni o iṣẹ́ ẹ̀ṣẹ̀ ni o so yàwó Aisha radiyallahu anha ó ní idha sallat al-mar'a tóbi ní bá ń kírun tusalli fi thalathat aswab kó fi aṣọ mẹ́ta kírun dir'in wa jilbabin wa khimar kó kírun pẹ̀lú jàlábíyà rẹ̀ àbí ìró àti bùbá bákan kó kírun pẹ̀lú jìlbáàbù ẹ̀ kó kírun pẹ̀lú kìmárì ẹ̀ alimam ibn abi shayba àwọn náà gbà wà látọ̀dọ̀ abdullahi bin umar radiyallahu anhu radiyallahu anhuma abdullahi bin umar ó ń sọ nínú ọ̀rọ̀ títí ẹ̀ kóbìnrin kó kírun pẹ̀lú aṣọ rẹ̀ gbogbo aṣọ rẹ̀ àti bó ṣe yẹ kó àti ẹ̀ńdà kó gbìyànjú àti máa kírun bẹ́ẹ̀ òun náà ni ó ní àtìrí bákan náà wàlìmílhàfà àtìrí jàlábíà tóbi ni ó wọ̀ àbí ìró àti ìrùbá bákan wàlìmár èyí tí èèbò orí rẹ̀ tí ó fi bu ọrùn rẹ̀ wàlìmíhàfà àti ìró mi tó ṣe wípé yóò fi ṣe kí ni tí ó fi bu orí máa ra so eléyìí nǹkan tó fi kún jùlọ nìyẹn tí obìnrin bá fẹ́ kírun bóyá nílé ni àbí níta ṣùgbọ́n tó bá ṣe pé ta ló ti fẹ́ kírun tàbí síbi tí àwọn tí wọ́n jẹ́ ará àtàwà O gbọ́dọ̀ pé mẹ́ta yẹn ó gbọ́dọ̀ pé mẹ́ta yẹn so o ó jẹ́ nǹkan tí ó pàtàkì púpọ̀ tó yẹ kí obìnrin kí wọ́n ní ká funfun so tó bá padà sínú alukur'an ọlọ́wọ́n bá ṣàlàyé eléyìí fún wa nínú Suratul Nur bó ṣe yẹ kóbìnrin múra ó dẹ̀ parí bí ó ṣe múra yẹn nínú Suratul Ahzab so eléyìí kò ń ṣe àròsọ àbá kan bí ó bá kí ń ṣe ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹni tí ò múra bọ́lọ́run ọba ṣe sọ kó mọ̀ pé ẹlẹ́ṣẹ̀ lò ó lẹ́yìn tó bá di ọ̀rọ̀ pé ìrù tún dé ó fẹ́ kírun kò tún wọ aṣọ bó ṣe yẹ kó wọ aṣọ láti lè fi kírun ó tún lè mọ nírun látara rẹ̀ so lóbìnrin ní òun máa ń dọ́gbọ́n sí tiẹ̀ ń gbà mí nínú àwọn obìnrin tó ṣe pé wọ́n á múra bó ṣe yẹ kán múra ṣùgbọ́n ẹ̀rù tún bà wípé kóhun mọ́ tún ṣe àfẹ́kù oorun àbí kóhun mọ́ pàdánù pàdánù ìrùn pé ó wá ń lọ sọ́jà mú lọ bí iṣẹ́ yóò wá mú ìró yóò fi sínú máàkì ẹ̀ tí àsìkò oorun bá wá tó yóò wá da ìró yẹn yóò da àbúra láti kírun bó ṣe yẹ kó kírun níta náà kò yẹ kí obìnrin kó máa pín in báyẹn ó yẹ kó múra bó ṣe yẹ kó múra gangan ṣùgbọ́n eléyìí tẹ̀sí ẹ̀ sì tún fúyẹ́ ju kéèsì ẹni tó ṣe wípé olóhùn kírun gbogbo ẹsẹ̀ rẹ̀ ló hàn níta nígbà tó lóhùn kírun gbogbo ojú rẹ̀ ló hàn níta èyí ò ní sí kò nírun tó bá kírun bẹ́ẹ̀ ó kàn ṣe exercise lásán sọtọ́ ọmọ bá ń jẹ àwọn èèyàn níyà pé wọ́n kírun òun náà lè borí bọ́ bẹ́ẹ̀ kọ́lọ́mọba kó ṣàánú wa sọlọ́jẹ́ pé irú tó ń dọ́gbọ́n kéèsì ẹ̀ sì tún bẹ́ta kéèsì ẹni tó ṣe pé òun lówó mọ̀ kí bẹ́ẹ̀ láì múra dáadáa olówó mọ̀ kí bẹ́ẹ̀ ni láì múra dáadáa so ká gbìyànjú láti ní bọ̀wọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ká bọ̀wọ̀ òfin rẹ̀ sọlọ́pàá fi sọ fún wa pé watubashiru bi kaffayha al-ardu fi sujud mithla ar obìnrin tí ó wá ń kírun òun náà máa dáwọ́ délẹ̀ tí àtẹ́lẹwọ́ rẹ̀ ó wà nílẹ̀ nígbà tó wá fẹ́ ṣe ìforí kanlẹ̀ bọ́kùnrin ṣe ń ṣe gẹ́lẹ́ lòun ló ṣe kò sí ẹ̀tọ́ láàrin wọn àwọn sọ yìí pé yóò pa ara rẹ̀ mọ́ pa ọwọ́ rẹ̀ mọ́ ara kò sí tẹ́sì tó sẹpẹ́rẹ́tì bí obìnrin ó ṣe ṣe ìforí kanlẹ̀ àti bí ọkùnrin wọ́n da àtẹ́lẹwọ́ wọn wọ́n da adílẹ̀ bákan náà wọ́n distansi ọwọ́ wọn wọ́n distansi ẹ̀ kúrò níbi ẹgbẹ́ wọn kò ṣe pé wọ́n lẹ̀ máa ra wọn nílẹ̀ ọwọ́ wọn mọ́ bí ẹgbẹ́ wọn wọ́n ti kó jìnnà sí ẹgbẹ́ wọn bí ọkùnrin ṣe máa ń ṣe àfi tí làlúrí bá wá lókùn nígbà tí mọ́ṣáláṣí bá kú débi pé kí ni àwọn èèyàn ráyè distance ọwọ́ yẹn ṣùgbọ́n ìpìlẹ̀ ní pẹ́ta bá ń kírun kí ọwọ́ wa kó jìnà sí ẹ̀gbẹ́ wa ìpìlẹ̀ nìyẹn ṣùgbọ́n tí làlórí bá wá tí ààrin gbé jìnà bẹ́ẹ̀ àákì bàbá ṣe ní ní ikí mọ́ so eléyìí ni tí al-imam ibn abi zayd al-qayrawani rahimahullahu ta'ala tí wọ́n ní láti sọ lórí ìmúra obìnrin so ìmúra obìnrin nǹkan tó pàtàkì púpọ̀ ni kí obìnrin kó múra dáadáa anábùwà muhammad sallallahu alaihi wa sallam ó sọ ó ní àwọn kan bẹ tó ṣe wípé nfààní minan nas lam àwọn ọmọ méjì kan bẹ nú àwọn èèyàn tó ṣe pé wọn àti ìmọ̀bẹ̀ lásìkò tèmi yìí àwọn sàábé béèrè pé ìran méjì wo ni ó ní ìran kan wọn òun ni nìsa àwọn obìnrin kàṣíàtù wọn làwọn waṣọ àárìyàtù ṣùgbọ́n níwájú ọlọ́wọ́n ọba òwò náà wà wọ́n ní àwọn wọ aṣọ ṣùgbọ́n níwájú ọlọ́wọ́n ọba òwò ni wọ́n wà bóòlù obìnrin ó ṣe wọ aṣọ tí ó fi wà ó òun náà ní kí obìnrin kó wọ aṣọ tó ṣe pé kò bo àwọn ibìkan lára rẹ̀ bóyá ọrùn ló ń ṣílẹ̀ ni bóyá ojúbu rẹ̀ ló ń ṣílẹ̀ ni bóyá kókósẹ̀ rẹ̀ ló ń ṣílẹ̀ ni bóyá ìtàn rẹ̀ ló ń ṣílẹ̀ ni irú obìnrin bẹ́ẹ̀ tó máa ń ṣe wọṣọ yóò lòun wọṣọ ṣùgbọ́n ìdájọ́ ẹni tó ń rìn ìhòòhò náà ló ṣe wà. àbí kó ṣe pé kí obìnrin gbà mí yóò wọ aṣọ tó ṣe rí pé aṣọ sí tùrù ní aṣọ tó wọ̀ ẹ máa rí àwọ̀ rẹ̀ látara aṣọ yẹn kọ́lọ́mù bá kó ṣàánú wa lónìí àmọ́yé àwọn obìnrin ká kó sínú nǹkan báyìí aṣọ yẹn ó lè ara rẹ̀ ẹ rí àwọ̀ rẹ̀ láti inú aṣọ tó torí pé aṣọ yẹn ti fẹ́lẹ́ jù torí pé aṣọ yẹn wà transparent irú obìnrin bẹ́ẹ̀ èwò ló wà ó kàn fi nǹkan bo ara ni èwò ló wà ó kàn fi nǹkan bo ara so eléyìí lára kàṣíyàtún ẹni tó wọṣọ ṣùgbọ́n àríyàt ó sì wà ń hó onírú obìnrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so àmọ́ ilónìí àwọn èèyàn ó láwọn fẹ́ ṣe dé pé ó dé ìkómọ àbí ìyàwó àbí fírídọ́ọ̀mù fún wa láwọn mú aṣọ àbí ẹlòmíye ló ń fẹ́ ṣe ìyàwó àtọ́kọ àtìyàwó yàmàyàmà yìí ni wọ̀ ẹlòmíye ló ń wọ wedding gown wedding gown tó wọ̀ gbogbo gbáyà rẹ̀ ni wọ́n níta aṣọ tó wọ̀ ẹ̀ máa rí gbogbo ara rẹ̀ nígbà àwọn kan ìgbà tí ó bẹ́sìn mu ni ìkọ́ṣe àwọn òyìnbó tó ṣe rí pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó lòdì sí ni so ìwọ̀kúwọ̀ táwọn èèyàn ń wọ̀ lórúkọ ọ̀làjú kọlọ́mọba kí ó ṣàánú wa so ìgbà míì náà ẹlòmí yóò wọ aṣọ tó tíkì ṣùgbọ́n aṣọ yẹn kò fún ìlara rẹ̀ àwọn obìnrin ń wọlé náà nísì tó ṣe pé aṣọ tó wọ̀ tẹ́ bá fọwọ́ kan aṣọ yẹn aṣọ tó tíkì ni ṣùgbọ́n aṣọ yẹn lẹ̀ mọ́ lára débi wípé gba míì gan ẹ fẹ́ lérò pé kí ni ara rẹ̀ gan lẹ̀ ń rí wọ́n ti ṣe àwọn aṣọ míì táwọn obìnrin ní wọ̀ nísìnyí débi wípé kọ́lọ̀ ara rẹ̀ gangan ni aṣọ yìí ó jẹ yóò wá lẹ̀ mára ó lè jẹ́ bí akíní àwọn lẹ́gíìsì àbí kankan náà ń pè ó wọ̀ tó ẹ̀kọ́ nígbà tí èèyàn bá súnmọ́ dáadáa kó tó lè mọ̀ pé ah, aṣọ ló wà lára kò ṣe òwò ní obìnrin yìí rìn gbogbo ráhùn pé ẹ̀sìn lòdì sí aṣọ tóbìnrin gbọ́dọ̀ wọ̀ ó gbọ́dọ̀ jẹ́ aṣọ tí ó balẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ aṣọ tó ṣe wípé yóò tíkì ó gbọ́dọ̀ jẹ́ aṣọ tó ṣe wípé kò ní lẹ̀ tó ṣe yóò yóò lè mara ìmí ìdẹ̀ ni ó lè jẹ́ pé aṣọ tó ṣe pé yóò fúrì ní ṣùgbọ́n aṣọ tó ṣe pé ó sítìrù ní ẹ lè rí àwọ̀ ẹni yẹn gangan gbogbo ẹni tó bá ń wọrú aṣọ báyìí èrò èèyàn bẹ́ẹ̀ òwò pàtàkì lọ fún àwọn obìnrin aṣàlàyé fún wa lọ́sẹ̀ tó kọjá ní tó jẹ́ òwò ọkùnrin òwò ọkùnrin láti ibi ìdodo síbi eruku rẹ̀ ni dati sí tó ń bẹ láti bí ìdodo síbi eruku owó ni owó ọkùnrin tó tí ọkùnrin bá wọ aṣọ tó ṣe wípé ìgbáyà rẹ̀ náà ń bẹ ọkùnrin yẹn ni tí ẹ sì tún fúyẹ́ torí pé táwọn èèyàn rí yẹn kò ṣe òwò ní tí wọ́n rí lópin ọ̀tọ́ pé láti bí ìdodo rẹ̀ síbi eruku rẹ̀ wọ́n rí tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn ṣùgbọ́n aṣọ tó wọ̀ wọ́n ń rí nǹkan tí ó wọ̀ sínú bí ẹ̀yìn rẹ̀ ní àbínú rẹ̀ lókùnbà tí wà ti ṣe pé tó bẹ láàrin bí ìdodo sí orúkún rẹ̀ náà rí àmì sọ pé wọ́n rí òwò rẹ̀ ṣùgbọ́n a sọ wípé yẹn ló kì í ṣe ìmúra ọmọlúwàbí wa fẹ́yìn ṣùgbọ́n obìnrin díẹ̀ gbogbo ara rẹ̀ òwò ni láti òkè délẹ̀ gbọ́dọ̀ jẹ́ kí wọ́n rí ẹni wí ẹ̀ níbẹ̀ nígbà tí ó bá wà ní ìta so eléyìí àwọn nǹkan tí ó pàtàkì ni anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó bu sàábé kan ní aṣọ kan tí wọ́n ń pè ní kòkìtìyà aṣọ yẹn Egypt ni wọ́n ti ń ṣe aṣọ náà aṣọ yẹn tìkì díẹ̀ débi pé ọkùnrin lè wọ̀ ṣùgbọ́n jẹ́ aṣọ tó ń dán àwa náà mọ àwọn aṣọ tó máa ń dán téèyàn bá wọ̀ ńgbà míì ó lè fẹ́ ṣe bí ẹni ńlẹ̀ mara sábẹ́ yìí èyí tí èèyàn ó wá fún ìyàwó rẹ̀ ìyàwó ẹ̀ ló wá rán ànábi ní ìrẹ́ Osama ní kùmùtíyà tí mo fún ń kọ́ ó ní mo ti fún ìyàwó mi àníjọ pé ìyàwó ẹ̀ ló fún múra faltẹ́jà àtàtà àbílàlà ní kó wu aṣọ mi sí abẹ́rẹ́ فإني أخاف أن تسف أشنى عظامها ẹ̀rù ń bà mí tó bá ń wo aṣọ ẹ̀ rìn kó máa ṣe wípé aṣọ yìí ó padà lẹ̀ mọ́ lára àwọn aṣọ tó ṣe wípé ó bá jẹ́ aṣọ tó lẹ̀ gan ìgbà míì tí yẹn bá wọ̀ atẹ́gùn ó mọ̀ gbé tí ó mọ̀ lẹ̀ mọ́ yẹn lára kó ṣe pé aṣọ yẹn ẹ lè rí òwò ẹni ṣùgbọ́n látara pé aṣọ yẹn máa mọ̀ lẹ̀ mọ́ ara tí obìnrin bá wọ̀ ọ́ débi wípé yóò pọn dàbí ẹni wípé in tó jẹ́ òwò rẹ̀ ní over described ìyẹn bẹ̀ nígbà ní ó mọ́ ń le nítorí èèyàn wo aṣọ tó ṣe wípé yóò describe bí jí èèyàn ṣe rí yóò describe bí ara èèyàn ṣe rí ó máa ń jẹ́ nǹkan tó máa ń wà more attractive nígbà míì ju èyí tó ṣe pé wọ́n ń rí òwò gangan lọ látara kó fẹ́lẹ́ ìpé ó wà transparent tó ló jẹ́ kó obìnrin gbọ́rọ̀ sá gbogbo owó àwọn nǹkan báyìí tó bá wọ aṣọ tó ṣe kó lẹ̀ kó rí kó ń wọ nǹkan sínú ní nǹkan jẹ́ kí aṣọ yẹn kí atẹ́gùn jẹ́ kó lẹ̀ lára pàtàkì púpọ̀ ẹ̀kọ́ tí a nẹ́tọ̀ lọ́wọ́ sẹ́m tó fi kọ́ Usama bin Zayd àwọn sàbẹ́ àwọn sàbẹ́ ẹlòmí àwọn obìnrin pé láti rárá wọ́n láti àwọn nǹkan táwa náà wù láwọn ìwà tí ò dáa yìí náà làwọn náà wù wá àti ànábì ló tún wọn ṣe ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa lónìí àfẹ́ gba wá àti ànábì sallallahu alaihi wasallam àfẹ́ gba ẹ̀kọ́ alukur'an à ń rí bí ẹni pẹ́ni tó bá ń tẹ̀lé wá àti ànábì àwọn tí wọ́n lajú bẹ́ẹ̀ ni ká gba wá àti ànábì sallallahu alaihi wasallam ká tẹ̀lé àṣà alukur'an èyí ò ń gẹ́gẹ́ lọ́lajú kò ń ṣe ìtẹ̀lé àṣẹ ọmọ ènìyàn ẹgbẹ́ wa àbí àṣà tí àwọn ẹgbẹ́ wa fẹ́ gbé kalẹ̀ èèyàn bí tiwa wọ́n gbé àṣà kalẹ̀ ẹlòmíì lè bẹ́ẹ̀ wùdà kó bẹ́ẹ̀ wùlẹ̀ kó máa báwọn èèyàn jà lórí àṣà Yorùbá kan àbí lórí ìṣe ìdílé kan ìpé báwa ṣe máa ń ṣe lọ́dọ̀ tiwa ni bó ṣe ń ṣe lọ́dọ̀ ti ti ẹ àti bọ́lọ́wọ́ bá ṣe ní kó ṣe èrò ló pàtàkì bá ṣe ń ṣe lọ́dọ̀ ti tiwa tamanika ló gbé nǹkan yẹn kalẹ̀ ayẹ́sìn tí wàá sọ ni pé àwọn bàbá wa òfin ọlọ́wọ́n bá ti táwọn bàbá sọ ìwó ló dúró wọn lọ ṣe lé pàtàkì bákan náà obìnrin tó ń jáde kò ń lo pẹ̀fíù tí ó mọ gbé ohun jáde ẹ̀kọ́ ẹ̀sìn tó ní ìlú náà anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam ó ní ayúmọ̀ mọ́ràtì ẹni obìnrin ìfà àtọ́ràtì tó lo pẹ̀fíù ثم خرجت ó wá jáde ليجد الناس ريحها aha pé káwọn èèyàn ká máa wà oorun pẹ̀fíìm lọ obìnrin ìgbà tó lo pẹ̀fíìm tí gbogbo ẹ̀rún ṣọ́kọ ẹ̀ ló fún rárá àwọn ọkùnrin ọlọ́kùnrin níta ló fẹ́ kó kó bá kí ọkọ aṣọ tó làágùn sí náà ni ó wọ̀ níwájú ọkọ èyí tó fi ṣòkì yóò wọ̀ níwájú ọkọ èyí tó fi romala yóò wọ̀ níwájú ọkọ ṣùgbọ́n yẹn bá wá ní òde kan dé ọmọ ìyá kìíní kan fẹ́ ṣe fídọ́ọ̀mù ọmọ ìyá kìíní kan fẹ́ ṣèyàwó yóò wá kó ṣe aṣọ yẹn yóò wá da pẹ̀fíùmù bora tẹ bá béèrè rẹ kí ló fẹ́ ṣe pẹ̀lú eléyìí àwọn olùfẹ́ kó bá ṣòwò ọkọ ni ẹ̀ ń fẹ́ múra dáadáa náà láti lè fi attract àwọn ẹlòmí ní tí ò ṣe fún ọkọ tó gbé sílé wọ́n ti fẹ́ra wọn nísìnyí bẹ́ẹ̀ láti thirty years bẹ́ẹ̀ láti forty years kò ṣe dúdẹ máa ń fọ́ nígbà mi ni pé ẹ̀rí ìyá tó ṣe pé nǹkan ti wọ ní fifty five seventy onóba da gbogbo ẹ̀ bóra yóò tún tọ́ tape yóò tọ́ gbogbo ẹ̀ ìyá kílẹ̀ tún wá káàkiri sẹ́yìn náà tún ẹ̀dúgbẹ́ dáṣù àwọn èèyàn mi tó gba àwọn nǹkan yìí kò bẹ́ẹ̀ kọ́ Islam obìnrin tí ó bá dírẹ́sì tí ó lo perfume yóò lo lulé rẹ̀ láti fi pe attention ọkọ rẹ̀ ṣùgbọ́n obìnrin tó ń wo aṣọ rírí aṣọ tó rú ṣùmùṣù lé ọkọ tí ó bọ̀ wá jáde àwọn ará àta ni ó máa lọ lo perfume anamsọ́lá tó ń fa yẹ́ zaniya àmì obìnrin oníṣìnà nìyí bákan náà obìnrin gidi obìnrin mùsùlùmí ó kì ń wo aṣọ táwọn kèfèrí máa wọ̀ ọ́ àríkè ọ̀rọ̀ ọba ní dáálíkà àdínà ìrọ̀rọ̀ fúnà nǹkan tó kéré jù tán lè fi da yín mọ́ nìyẹn nǹkan tó kéré jù tán lè fi da ọmọkùnrin mùsùlùmí mọ́ nìyẹn faláyé lẹ́yìn láwọn òfin máa kùlọ̀kùlọ̀ lọ obìnrin tó múra bọ́lá wọn bá ṣe ní kó múra èèyàn gidi kan máa sọ̀rọ̀ ń obìnrin tó múra rárá tẹ bá rẹni tó ń bu tó ń sọsọ kú sọǹpa rẹ èèyàn kéèyàn ni torí pé tọ́lọ́wọ́ bá sọ ni pé zálíkà àdìmáyé ọ̀rọ̀ fúnà fàlà ìwé obìnrin tó bá múra báyìí ní tó kéré jù ìyẹn definitely àwọn èèyàn wọn ṣe yẹn gidi obìnrin tó bá múra dáadáa lónìí náà bí àwọn èèyàn ṣe ń tìtì wọn bóyá ó fẹ́ wọ public bus nígbà míì àbí commercial vehicle kan àwọn èèyàn ní alájà ìrora wọ́n fẹ́ pé ìwọ̀kù wọ̀ ló wọ̀ gan lè fọwọ́ gbé nì láti gbé mọ́tò torí pé ó rí pé kí ni eléyìí òun gan fún yorùbá dùn fún rẹ̀ sóbìnrin mùsùlùmí ó kì í múra bí àwọn obìnrin bákan náà obìnrin mùsùlùmí òun wọ aṣọ tí àwọn ọkùnrin máa ń wọ̀ aṣọ ọkùnrin tó ṣe kó wà pẹ̀kúlíà fún ọkùnrin obìnrin mùsùlùmí ó kì í wọrú ẹ̀ so eléyìí náà nǹkan tí ó pàtàkì ni so gbogbo àwọn nǹkan wọ̀nyí nǹkan tá a gbọ́dọ̀ mọ̀ ni tóbìnrin mùsùlùmí tó bá wọ aṣọ tí wọ́n design tí wọ́n decorate wọ́n lẹ góòlù wọ́n lẹ gbogbo ẹ̀ mọ́ ó tún gbọ́dọ̀ fi nǹkan míì bò torí pé ọlọ́wọ́n bá ní wàhálà ìdínà ìdínà ta òun náà ẹ̀ṣọ́ wọn ká má fi hàn síta ilé ọmọbọ ara mi na àfi ẹ̀ṣọ́ tó hàn nìkan òun náà ni aṣọ tó wọ̀ tó bá wá lo aṣọ tó ṣe fóun náà fún ẹ wọ́n tún dẹkọrétì ẹ̀ ó túmọ̀ sí pé ó gbọ́dọ̀ tó ń bo ìyẹn náà so eléyìí jẹ́ ṣókí nǹkan tí afẹ́bára wa sọ abẹ́lẹ́wọ̀n wa subhanahu wa ta'ala ìdí abára wa sọ iná kọlọ̀ wa kójú kúlò fún ẹnì kọ̀ọ̀kan wa wa sallallahu ala nabiyyina muhammadin وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك نعم máa ah, tí àwọn obìnrin bá rán jí báàbò kan ra tí o bá ti kí n ṣe nǹkan tó wà attractive kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ tí o bá ti kí n ṣe nǹkan tí ó wà attractive ná ẹ kò ṣe nǹkan kan tí o bá ti ṣe nǹkan tó wà attractive kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. ṣé ó ní láti náà tí obìnrin bá kun powder tó tún tọ́tẹ̀ ó ṣe ẹ̀ṣọ́ ni so ó dẹ̀ ti ṣe pé kí ni wàláyò dínà sí mẹ́ta ó na ilá máa tọ́ ara mi nà so kò gbọ́dọ̀ fi ẹ̀ṣọ́ yẹn àti tó hàn so kóbìnrin kun powder tó tọ́ ètè kò ń ṣara àwọn ẹ̀ṣọ́ tó hàn so definitely kò gbọ́dọ̀ bó ojú yẹn kò sí nǹkan tó burú kó kun powder o kò sí tó burú pé ó tọ́ ètè o ṣùgbọ́n yóò bo ẹ̀ṣọ́ yẹn ṣètò jẹ́ bó ṣe jẹ́ wọn lọ́wọ́ náà obìnrin ó múra ní ìmúra tí ó kìí ṣe ìmúra tó bẹ́sìn mu láàrin wọn àti ọkọ ẹ̀ nìkan a eléyìí kò ṣe nǹkan tí wọn lè fi kòkó lé lórí torí pé obìnrin gan fúnra ẹni tó bá já rẹ tí ó ń wájú ọkọ rẹ kò sẹ́ṣin bẹ́ẹ̀ ṣùgbọ́n ìwájú ọkọ rẹ ni obìnrin àti àwọn ọmọ rẹ ó ní tí wọ́n lè rí lára rẹ ọmọ obìnrin ò lè rí lára ìyá rẹ anything tí ó bá ti ju láti ibi gbáyà obìnrin yẹn láti ibi gbáyà rẹ̀ wálẹ̀ débi erúkún rẹ̀ wálẹ̀ díẹ̀ kò lè rí bẹ́ẹ̀ lára ìyá rẹ̀ ibi tó lè rí lára ìyá rẹ̀ òun náà láti ibi ojúgun wá sísàlẹ̀ láti ibi gbáyà lọ sí òkè ibi tí ọmọ lè rí lára ìyá rẹ̀ nìyẹn contrary sí nǹkan tí obìnrin mi máa ṣe tó ṣe pé yóò ṣì kan lẹ́wájú àwọn ọmọ eléyìí ẹ̀kọ́ burúkú ni ọmọ yìí ò ní right àti rí ìtàn ìyá rẹ̀ kò ní right láti rí ìgbáyà àti láti ibi ìgbáyà wá sílẹ̀ mo ṣe sọ ti yé wa kò ní right àti rí yẹn obìnrin sóbìnrin ẹgbẹ́ ara wọn náà wọn ní ráìtì àti mọ̀ rí bẹ́ẹ̀ àfi tí làlórí bá wà lókun bóyá ó fẹ́ tírìtì rẹ̀ ṣùgbọ́n gómìnà wo kò ṣe báyìí àwọn obìnrin ẹgbẹ́ òun ló ń wà kó ń yọ ọyàn òun síta lápẹjúwe àbí kó ṣe irun rẹ̀ lẹ̀ síta eléyìí àìlẹ́kọ̀ọ́ pa ẹ̀sìn kódà kó wà pẹ̀lú àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ so ká máa ti sọ tó bá wà pẹ̀lú àwọn ọmọ rẹ̀ ṣùgbọ́n tó ẹ̀kọ́ wọn àtọ́kọ ẹnìkan ó bá jáde sí òòrùn kò sí ẹsẹ̀ ńbẹ torí ẹni tó jẹ́ ẹlẹ́tọ̀ rẹ̀ nìyí so ọmọ obìnrin ò lè ṣe fún àwọn ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ni kò lè ṣe fún bàbá ẹ̀ àwọn kan wọ̀nyí àmọye fìtínà ní èlò ti bí látara pé ọmọbìnrin ní yóò mọ dírẹ́sì provocatively nínú ilé gbà ní ó fa tí bàbá mi fi ń rèpò ọmọ ó fa tí ẹ̀gbọ́n fi ń rèpò àbúrò gbà ní àbí kí àbúrò kó rèpò ẹ̀gbọ́n gbogbo àwọn kéèsìsì la ti gbọ́ so àwọn tí ọlọ́wọ́n bá sọ wípé a lè múra wọ́n lè rí àwọn ẹ̀ṣọ́ wa kan yìí so ká mọ́ kọjá là pẹ̀lú tí wọ́n rí lára wa ìgbà tí ìyá bá fi àyè rẹ̀ tí ọmọ ń rí tan rẹ̀ ṣètọ́nu lè wọlé ti àwọn méjèèjì látara ìfàyílẹ̀ fúrú kàbáyé so ìyẹ́wó ṣe jẹ́ wọ́n láwàá rẹ̀ náà owó ọ̀run kò sí nǹkan tó ṣe àlófin ìgbà tí nǹkan bá ti ń bẹ ní èjìká rẹ̀ àlèkìkí o so èyí tí ó da òun ni kí èèyàn má fi nǹkan sí èjìká rárá so kó má sí nǹkan kan so yíò ní ó da ṣùgbọ́n gẹ́gẹ́ bí ta sọ fún wa náà ẹni tó kírun tó ṣe pé ọkùnrin tó kírun tó kàn róró mọ́ra nìkan kò fi ní sókè mọ́ lẹ́yìn ìró irú ìtàwọn alálàájì mọ́ ń róhun nìkan náà ni ó wá kírun bẹ́ẹ̀ láì sí kankan sí òkè ọ̀pọ̀lọpọ̀ àwọn afágbà pé ó nírun ṣùgbọ́n nǹkan tó ṣe yẹn kò dáa tó sọ́gẹ́ bá ṣe ṣàlàyé ní ọ̀sẹ̀ tí ó kọjá so owó ọkùnrin ó sì fúyẹ́ ju owó obìnrin lọ so owó obìnrin òun ni ó pàtàkì púpọ̀ ọlọ́run bá pọ́n obìnrin lé gan ṣùgbọ́n àwọn náà yẹ̀yẹ́ ara wọn sọ ẹni tó ṣe tó yẹ kí àwọn èèyàn kan bàbàrà ni wọ́n ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ti tara ẹ̀ lọ́pọ̀ èyí tí ó yẹ kan máa rí láàrẹ̀ ó ti jẹ́ kan máa rí lẹ́bi rí obìnrin ní gbangba àta ni ó ti máa fọṣọ ni ó ka gbogbo òru rẹ̀ gbogbo tán rẹ̀ lẹ́mọ̀ rí so yóò wá di pé tó bá yá nìyí kò ní wá àpínì sáwọn èèyàn jọmọ́ ń gbà mí torí pé tẹ́ wọ́n ti rí rí rí rí lára rẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní Russia ní kẹjọ ọdún mélòó kan sẹ́yìn ó náà ni pé àwùjọ wọn àwọn obìnrin máa ń wọ̀wọ̀ kú ọmọ lórí pé ẹlòmí yóò kàn ra wọṣọ síta ó wá ní pé àwọn ọkọ wọn ó ní pé ara wọn ò fẹ́ mọ́ lè mọ́ so wọ́n wá wò kí làwọn lè ṣe torí pé àwùjọ yẹn ó ti di pé kálukú rí wọ́n rí tan obìnrin wọ́n rí gbogbo ẹ̀ wọ́n rí báyìí obìnrin táwọn náà bá lẹ̀ ti wọ́n irú nǹkan bẹ́ẹ̀ àwùjọ wa á àwọn nǹkan bẹ́ẹ̀ lára àwùjọ wa obìnrin tó ń bẹ ní agbó lẹ́kàn ní sọ pé gbogbo báyà rẹ̀ ló máa ń sílẹ̀ ní gbogbo ìgbà ọkùnrin ti rí rí rí rí rí tó bá kò ní wá mọ́ sí àwọn ọkùnrin bí ìgbà tó ṣe máa rí ọkùnrin ẹgbẹ́ wọn òun ni ó ṣe rí wàrà bó ṣe tí bí ọ̀rọ̀ pé kí ẹyin kan bẹ́nu gò bí ọlọ́run ọba ṣe pọn obìnrin lẹ́yìn yẹn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ obìnrin lónìí wọn ayẹpẹ ara wọn ní orúkọ ọ̀làjú lọ́ra táwọn tí wọ́n rí nǹkan bóra láyé jọ́hun tí wọ́n ń fi ewé àbí wọ́n ń fi àwọn nǹkan míì bóra nǹkan yẹn la ń padà sí ìsìn la ń pè lọ́làjú kí ọmọ obìnrin sì ń kó wọ nǹkan tí ó ṣe gbogbo báyà rẹ̀ gbogbo tán rẹ̀ lẹ̀ yóò lòun lajú ìgbà tí ò sí aṣọ táwọn èèyàn ń fi ewé bora bí obìnrin ṣe ń múra ń gbà wọn ẹnu wọn bá ń tán rí àwọn padà sí àsìkò yẹn ní orúkọ pé kí ni ọ̀làjú ṣùgbọ́n ẹni tí ò bá múra dáadáa ní obìnrin ìjẹ ní à gẹ́gẹ́ bí tí anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam ti sọ náà ṣé ìyá lè múra níwájú ọmọ rẹ̀ obìnrin ó lè múra ṣùgbọ́n ìmúra tó ṣe pé yóò fi nǹkan bo ara rẹ̀ ẹgbẹ́ tí obìnrin bá fẹ́ pé ó fẹ́ wọ ọ́ndís ló fẹ́ wọ nísìnyí àbí kankan yóò ṣe sọ́tẹ̀wé tó ṣe pé kò ń ṣe pé ọmọbìnrin yóò máa wò kò ń ṣe pé ọmọbìnrin yóò máa wò so yóò fi nǹkan bo ara ìró rẹ̀ yẹn náà yóò fi bo ìsọ́tẹ̀wé tó ṣe pé kí ni ọmọbìnrin yẹn onímọ̀ wo onímọ̀ wo owó rẹ̀ ṣe kò jẹ́ bó ṣe jẹ́ náà ṣe ọkùnrin àwọn obìnrin obìnrin ó wọ ṣòkòtò àti shirt àti khimar inú ilé ẹ̀ ṣó lè fi kírun bẹ́ẹ̀ tó bá jẹ́ pé aṣọ àti sọ condition ṣòkòtò tí obìnrin wọ̀ yóò lẹ̀ máa rẹ̀ díẹ̀ so a lè fi wé ọkùnrin tó ẹgbẹ́ ṣòkòtò nìkan ló wọ̀ àti ṣẹ́ẹ̀tì ló wọ̀ kò múra dáadáa ṣùgbọ́n tó ẹgbẹ́ sùn ó ró ìró ó wọ bùbá ó fi fùmọ́rù ó fi bo orí rẹ̀ ó dẹ̀ bu ọrùn rẹ̀ ó lè kírun bẹ́ẹ̀ nínú ilé rẹ̀ tí ó bá sí ara àta kankan bẹ́ẹ̀ ọláwà àlà nípa àwọn àyà tí ẹ̀kọ́ fún wa nípa ìmúra obìnrin náà wípé àṣà arábù ni alukur'an tí ọlọ́wọ́ bá ní so dáwà ka alukur'an ní ìsìn àṣà arábù kọ́ ni à ń ka ọlọ́wọ́ bá ń pa wá láṣẹ tọ́wá ní mú mi ní ṣé ọlọ́wọ́ bá sọ pé ẹ̀yin lárúbáwá ni ọlọ́wọ́ bá ní yá yọ ànábì yìí rẹ̀ ànábì kúlẹ̀ àtiwájú sọ fún àwọn ìyàwó rẹ̀ bọ̀bà àtàwọn obìnrin rẹ̀ wà ní sáìlì mu'minina àti àwọn obìnrin mùsùlùmí kò sọ pé wà ní sáìlì arab àti àwọn obìnrin lárúbáwá so kó lè ìsọkúsọ lẹ́nu yẹn sọ ìsọkúsọ lẹ́nu yẹn sọ so ayé alukurani ó clear then ọ̀rọ̀ jilbabu náà jilbabu ní èdè lárúbáwá aṣọ ló túmọ̀ sí ṣùgbọ́n lọ́wọ́ bá sọ rú aṣọ tí ó fẹ́ ká wọ̀ eléyìí sì orí yudnina alayhinna min jalabibihinna kí wọ́n da jìlbáàbù yẹn kẹ́dà borí wọn so ti sọ rúùtù tí òun fẹ́ fún wa náà kéèyàn mú ìró tó fẹ́ bó ti sọ nínú ọ̀rọ̀ wa àwọn ó ní ìró kan lẹ́yìn ìró tó ró àti bùbá tó wọ̀ ó tún wá mú ìró míì ó fi bo ara ìró tó fẹ́ ó fi ara ó ti múra ó ṣe rẹ̀ pé kí ó ṣe ní tó máa ran apá sí bí àwọn sisters wá ṣe máa ń wọ̀ èyí ń kàn dájú ṣùgbọ́n tí ó bá ṣe báyẹn náà ó wà òkè àwọn lárúbáwá ní pílẹ̀ mọ́ ṣe múra gangan nìyẹn ìgbà tí a yà sọ kalẹ̀ bí àwọn lárúbáwá lóbìnrin mọ́ ṣe kọ́kọ́ múra òun ni wọ́n mú ìró wọn wọ́n fi ṣe kí ni wọ́n dàbò ara tó ìpìlẹ̀ gangan nìyẹn ṣùgbọ́n tó bá ràn ní ìran kìíní ó tún fi ń da sí náà ni so kò jẹ́ bí àárín rẹ̀ ṣe jẹ́ náà pé ọkùnrin wọ jàlábíyà ìpé àṣà lárúbáwá ni ẹni tó ń sọ òun náà ń wọ irú nǹkan bẹ́ẹ̀ yóò kó sí aṣọ àwọn ásíà yìí bẹ́ẹ̀ ni òun ṣe lárúbáwá yóò wọ ọrọ̀ aṣọ táwọn afá ásíà rí máa ń wọ ní Egypt òun náà dẹ̀ ti ṣe lárúbáwá ni so ọ̀rọ̀ aṣọ ó ní í ṣe pẹ̀lú àṣà ṣùgbọ́n àṣà yẹn náà ó gbọ́dọ̀ agri pẹ̀lú alukur'an owó mi sọ sí mo ní kí tó bá yẹ pé ìró ló fẹ́ wọ̀ ìró àti bùbá ó fi láti wọ̀ ní tó pàtàkì ni pé kí májẹ̀mú kó wá fulfilled kí ni kankan máa ṣe ilẹ̀ ara rẹ̀ kaṣọ tó wọ̀ kò jẹ́ aṣọ tí ó fẹ́ kò jẹ́ aṣọ tó lẹ̀ mọ́ lára jẹ́ bó ṣe jẹ́ wallahu a'lam náà tí obìnrin bá kú obìnrin tó kú yìí kò ní ọmọ obìnrin tó léwẹ̀ fún ṣe ọmọ ọkùnrin rẹ̀ léwẹ̀ fún obìnrin mùsùlùmí pọ̀nlẹ̀ àwọn obìnrin ará àdúgbò ń bẹ tán jẹ́ mùsùlùmí àwọn náà máa wẹ̀ fún ọkùnrin ò lè fún obìnrin lẹ́yìn ọkọ àtìyàwó ṣùgbọ́n ẹni tí ó kì ń ṣe ọkọ àtìyàwó bàbá àti ọmọ ìyá àtọmọ wọn lè wẹ̀ fúnra wọn torí pé opposite sex ni wọ́n tí ọmọ bá fi wẹ̀ fún ìyá rẹ̀ tí ọmọ ọkùnrin yóò bá fi wẹ̀ fún ìyá rẹ̀ tí ó sí ẹlòmí máa bò nìkan yóò ṣe táyà múmu fún ni àlùwàlẹ́ lẹ́pẹ̀ ni ó ṣe fún ṣùṣùmọ́ yóò wá já ìyá rẹ̀ tí ó yóò ló ń lé tó ẹ̀sìn lẹ́yìn ọkọ àti ìyàwó tán lè rí òwò ara wọn wallahu a'lam

náà gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ ìyá tí ó ṣaláìsí tó ṣe pé bóyá ibi ìpọ̀kákú ó yàgbé ara àwọn obìnrin náà náà máa ṣe gbogbo ìṣẹ̀lẹ̀ yẹn ni gbogbo tó ṣẹlẹ̀ àwọn ni wọ́n mójú tó situation yẹn ó ń ṣiṣẹ́ ọkùnrin ó ń ṣiṣẹ́ ọkùnrin kò sí nǹkan tó fàtọ́ ń sọ ní kí láti má rí o ṣùgbọ́n ká ní pé kò sí anybody tó lè ṣe kinní yẹn ọ̀rọ̀ ìgbẹ́ tó wà lára ẹni yóò wọ ọ̀nà tí a fi ṣe tí òfin ní yóò ìyá yìí yóò wọ ọ̀nà tí e ṣe tí òfin ní rí yóò ìyá yẹn láti lè fi kílìnì ìgbẹ́ tí ìyá yà sí ara ṣùgbọ́n ìpìlẹ̀ ní pẹ́pọ̀ kì í ṣe iṣẹ́ rẹ̀ iṣẹ́ àwọn obìnrin ní iṣẹ́ yẹn bẹ́ẹ̀ náà ni tó wá ṣe pé ọkùnrin nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí òun ṣiṣẹ́ obìnrin ìpìlẹ̀ yẹn tí ò bá wá sí mọ́ necessity òun ni ó sọ di iṣẹ́ ọkùnrin àbí iṣẹ́ obìnrin kọ́dà gẹ́gẹ́ bí obìnrin tó ṣe kó ń rọbí ni ìpìlẹ̀ ni pé dókítà obìnrin ló yẹ kó gba ẹ̀bí rẹ̀ ṣùgbọ́n tí ò bá sí mọ́ ọkùnrin lè ṣe kí ni ó lè gba ẹ̀bí ẹ̀ ìpáyọ̀ ọlọ́run ọba pẹ̀lú ẹ̀ náà ọláwà subhanaka lahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa Thank you.